àsìpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọ́ bá nábi náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá ọlọ́mọta fàánú ẹ̀yí wa kò láti alkiyama kíra ta fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní wúrọ̀ ní ẹ̀nà alfatawa almuhimma àwọn ìdáhùn sí bèèrè ọ̀sìn tó sí pàtàkì àwọn ìdáhùn sí bèèrè ẹ̀sìn tó pèsè pàtàkì tí ó pé àwọn àfáàtò kútíra náà jọ samáàtì sheik abdulaziz bin rahimahullah mufti dari saudi sa, lẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ dáhùn tí ọba ń dáhùn pẹ̀lú àwọn ẹ̀rí láti ní kìtàbà àti súnnà ilé ìgbẹ̀kú òdòdó lọ́pọ̀lọpọ̀ ọmọdé lè mọ́sí mistakes àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí a fa mú wa kò bèèzẹ̀ lórí ráàyù tiẹ̀ lórí kìtàbà àti súnnà ní kọ́lọ̀ ọba san lẹ́sàrẹ̀ bí wọ́n ń kálọ̀ péjì làwọn 312 fáàmì bisimilahi rahman rahim ọlọ́wọ́ bá kó sànù ọ̀pọ̀lọpọ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá pàápàá jùlọ nú àwọn ilé táwọn ènìyàn ti ń kírun ọ̀pọ̀lọpọ̀ yàrá wọn ti ṣe àwọn yẹn sí ọlọ́wọ́ bá kó sànù wọn ni 296 أن يسيء الصلاة في المسجد التي يوجد فيه إقاب قبور فأني أن يسيء الصلاة سير مبيل العافية يقول أكن في المسجد التي فيها يوجد فيه القبور ترى ويتم به ترى وسارين به سير مباكي بلا الجواب إدام المساجد

جنس يكوسيجا ويجعل رفات كل قبر من في حفرها خافة أعب أكو أيقون كان كتبار بيتن كوكنا عافسين أكو ساريره كتبار بيكون حافظ كسائر قبور ويا ساريه يكوناني وقعوا ما يقول يعني كو والله بيكناك عدد عدد عدد عدد ومن قالوا كنا عبد عبد ولا يجوز أن يبقى إلى مقابل إلى في مسجد كبر كل بيه كسى وما ساريك الناس لا كبر ولي ولا غيره كيف كفاش كلا بيقولوا لون عليه مينا كيف يقولوا لون لأن رسول الله لأن رسول الله نهى وحذر من ذلك torí àbísí náà ń kọ́ fọ́ láti kírun máa sí àbí láti sèkú máa sí wọ́n dẹ̀ tó pé kakọ́sọ́ra orí bẹ́ẹ̀ wọ́lá àná al-yahudu wa nasara ala amalihum zalik anábìdẹ́ làánà àwọn yahudu àtàwọn nasara lórí pé wọ́n ṣe bẹ́ẹ̀ anábìdẹ́ àwọn àwọn yahudu àti nasara torí pé wọ́n ṣe bẹ́ẹ̀ ثبت عنه صلى الله عليه وسلم أنه قال أفتر لي أديشارا صلى الله عليه وسلم الله يهود والنسارى اتخذوا قبور أنبياء مساجد ولو انسابي لي أما يهودية النسارى تلوموا أما سالي أما النبي ولو مباني أي كانت عائشة رضي الله عنها وما وسيد عائشة رضي الله عنها أصبر يحذر ما سنه النبي صلى الله عليه وسلم كيلو فوقع ما سنتما سن صلى الله كما أمام منا سعيد بن ما متفق عليه إمام بخاري في مسلم بعد سنوا وقال عليه الصلاة والسلام لما أخبرت أم سلمة أم حبيبة بكنيسة في عبشة في القبور بين الجو سلام سو لما اخبرته ما تي وفنيروي ام سلمى ياوري اتي هم حبيبه وهو عنا وسوا في هجره لو في اثيوبيا nígbà àwọn adé wọ́n ròyìn chọ́ọ̀chì kan ní ethiopia wọ́n á zọwọ́ pé fi bìkàní sátìmì láti fi habasha nípa chọ́ọ̀chì kan tó wà ní ethiopia sí nasara ìpàwọn nasara kálá àwùlá ìlà máa tafi ìrọ́jùlùm ìpà àwọn wọ̀nyẹ tí èèyàn bá kú nù wa fi àsúwàrùn táwọn píṣọ wà bẹ̀ àwọn píṣọ àwọn òkùnkùn sí ní àbẹ̀ kálá àwùlá ìlà máa tafi ìrọ́jùlù sọ́ọ̀lẹ̀ àwọn yẹ tí èèyàn dáadáa bá kú láàrin wọn بنوا على قبر مسجدا وقوت مسجد سعيره وصوروا في ذلك الصور wọ́n á ya àwọn píkṣọ wọn àbí wọ́n ya àwọn èrè wọn tẹ́ẹ̀rí ẹ̀ síbẹ̀ ọláyẹ́kà ṣìráàrò khalqi indọ́lá àwọn ẹ̀dá burúkú lọ́lọ́ọ̀bánu àwọn ẹ̀dá burúkú lọ́lọ́ọ̀bánu ọláyẹ́kà ṣìráàrò khalqi indọ́lá àwọn ẹ̀dá burúkú lọ́lọ́ọ̀bánu pé kólá láfíà wakala alayhi salatu wa salam ala ọ̀gbọ̀n وإن من قبلكم هو توسي وكان قبلكم هو كانوا يتخذون قبور أنبياء وصالح مساجد أبو هو توسي واجو يمامو أو ساري أو النبي ولو باوا أتوا يميرنوا وهم من على فلا تتخذوا قبور مساجد أبو أبو مو ساري نمي ماسي فإني أنهاكم عن ذلك نبقى فيو أخرج أبو بخاري في صحيحه إمام بخاري بعد عن صحيحه عن جندب ابن عبد الله البجلي إمام جندب أفعل جندب بن عبد الله البجلي لبا فنهى في اتخاذ القبور مساجد عن يعني اتخاذ القبور قفرات موسى عريف عليه الصلاة والسلام كون ولعن من فعل ذلك وجد السبيلين تبا سبيه وأخبر أنهم شرار القرخ أنهم بوجود من دينية أنهم بوجود من دينية فالواجب على عذر من ذلك ورأي يعني كجنا سليك صورة فنقوبان أتي جنا سيما مواواي كان لما سي أبيان نولي تما كيرون به ومقولي كبا شريامو ọlọ́run ńlá ní àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run mọ́sàwánú ọlọ́ba àwọn èèyàn ti fẹ́ mú lásàánì ìsìn ó mọ̀ sí àwọn sàárè ó mọ̀ sí àwọn òkú wọn sí nínú lé lé kọ́ ọmọ báyìí nìkan bá gbọ́dọ̀ bá ó tún máa lọ kírun bẹ̀ ọlọ́run mọ́sà sọ̀rọ̀ ọlọ́ba والمعلوم أن كل من صلى عند القبر فقد اتخذ مسجدا اتخذ مسجدا أنت بعد إلى لكل بسعريك كيك وقت أتم ما كده ما في دي الموقع واتخذه مسجدا من بنى عليه مسجدا فقد اتخذه مسجدا عندما يقوم آية أتلوه آية أتم ما أفنى فالواجب أن نعبد الله به نبعد قبور عن المساجد تبع طبعا بالمقبور المساجد لينا قاعد مكتبيا وساردنا سمس لاسي وعن لا نجعل فيها قبورا كما ما في وساريس ناسي امتثال لأمر الرسول صلى الله عليه وسلم ني امو اسيرا طواشي طواسي كعب رسيبه وظهر من لعنة التي صدرت من ربنا عز وجل اتي اللعنة توالد دولهم وبعث ولو بطقت له لمن بنى مساجد في القبور على القبور يقولوا لي أنتم أقعوا مساجد أو ساري لأنه إذا صلى في مسجد في القبور أنتم أقعوا لما أستطيع سعيدا بزكاد يعني بقى يزيد له الشيطان الشيطان ما أستطيع فيه الشيطان دعوة الميت كوكو يكوين كوكو فلو تيان ترى àbí kọ́ tọrọ nǹkan lọ́dọ̀ òkú yẹn kókó òkú yẹn kọjọ pé kókó yẹn sáànù ọlọ́run kó sáànù ẹnì kọ̀ọ̀kan wa a ní ẹ̀sìtàáìnàhó bíhì ìsìtàáìnà bíhì yóò máa wá ìrànlọ́wọ́ rẹ̀ àwọn sọ̀láàtù láhó àbí kó máa kírun fún àwọn sojúwọ́dù láhó àbí kó sojúwọ́dù fún fàyẹ́kà á ṣírkà akbar yóò لين أتواجه في يهودية نصارى فوجب أن نخالفهم لذلك يقام وأن نبتعد عن طريق بلدنا في جونتنا وعن فعل عملهم هذا أتي قدنا في اكتسيمي عن عملهم سيئ الشيء سيئ في أبامي لكن لو كانت قبور في في قديمة ثم بنى عليها المسجد لو ما ساليه توامبه تكبه وكما تبه فالواجب عدم عدمه وإزالته وإزالته دداني كما فيه هذا بكم به لأنه هو الحدث موجف بكل ما فيه لو سيبعبات عليه به tare da an bai kimata da tumata lawo ana kuka kama nassa alayhi zalika alul ilm sai da na fasu hams afman li asbab ash-shirk rasadd az-zira'a lati dabu wa kun bi tulifa ebo ati dina wa ebo huna shubhatun tashbahu fi al ibad al-qubur وبعد إليه يعني ìdàrú tó dàrú bá wọn tó máa sí àwọn sàárè lójú wàhíyà òjòòdò kábùrù sẹ́lẹ̀m fi masjid ìdàrú má dàwọn ará ojúmọ́ wọn pé máa sá lẹ́bí síwá ní máa sí máa sí sá lẹ́bí síwá máa sí kó jẹ́ àwọn náà nìyẹn sàárè àlẹ́bí sáfọ̀ ní sàárè àlẹ́bí síwá ní máa sí kó jẹ́ àwọn náà nìyẹn ó dé wa afáfẹ́ sọ̀dí díẹ̀ fún wa pé kẹ́lẹ́ pé sàárè wa máa sí náà والواجب والجواب على ذلك والجواب على ذلك أري قل إليك أن أصحابة رضي الله عنهم لم يدفنوه في المسجد في مسجده أما صحابة السلام والسياسة السلام إنه ماثرة إنما دفنوه في بيت عائشة رضي الله عنها وسن يرى مواسيد عائشة فلما وصل الوليد ابن عبد الله مسجد النبي صلى الله عليه وسلم نبعث امير المؤمنين وليد بن عبد الله توا سما سلا في ادريس توفي تو تقول معي في اخر القرن الاول اول من اقوال الفيس اون يس ادخل الحجره في المسجد يرى سيد عائشة هو هو الماسي وقد اساء في ذلك وذو سابون وانكر عليه بعض العلم àwọn فأت tí wọ́n rà ń bẹ́ àtùkù rẹ̀ ولكنه اعتقد أن ذلك لا بعث فيه من أجل التوصيل ومن يقبع بويكي كتابهم بيقبع وفي سماها سسين فلا يجوز المسلم أن يتج, أن يتج بذلك على بناء مساجد أطفق مسلمين كوافي يسيهجا يقبع سعير ونماسي على القبور فكما كقوم مساجد الشعري او الدفن في المساجد ابي كاسي او قسم الشعري ابي كاسي او قسم ماسي لان ذلك مخالف الاحاديث الصحيحه تريد فيه اتقوا حديث فسميله ولأن ذلك أيضا من وسائل الشرك اللي جاءوا عنه عن سبع بيتولي من في أبوه جحت أبي القبور فاضوا نساريه والله ولي التوفيق ọlọ́run kò fi wá sí kúnmí dáadáa ọ̀rọ̀ yìí máa ṣẹlẹ̀ pọ̀jù ma kan bèèrè pé ń gbàdọ̀ pé àwọn alùsùnà lọ́lọ́run gbà láàyè tí wọ́n ń Saudi wọn ò ṣe húṣà ní ẹ̀kú máa ṣe sí ọba mú bá ẹ̀kọ́ ohun ọba ohun ọ̀kanu tó wùn sí wá gbogbo máa yá sí yẹn wọ́n fẹ́ lọ ẹgbẹ́ mi náà kí ló wọ́n wí tó máa lọ bẹ ẹ̀hún sàárẹ̀ mi sẹ̀sẹ̀lẹ̀m àwọn òkú oṣù sí àwọn àhóbàlà nígbà tí sọ́kótó yìí tí wọ́n kọ́ àwọn aléṣí ní Sokoto ti ṣé Usman Fodi àtàwọn mujahidun rẹ̀ wọ́n bá má lápá kagumi pé kó ṣe káwọn mọ́ra ní afẹ́ ah, pàwọn èèyàn nù ẹlòmí ò dúró kàfílà yẹn borí o ìsọ̀mí kan sì nílẹ̀ ní ojú wàhálà tó wà ń bi kẹfìlẹ̀ báwọn ó di ọ̀ṣọ́ kó fílẹ̀ báwọn ọlọ́wọ́ bá fún ọ̀tá ara lọ́gbẹ́lẹ́ ní kọ́lọ́ fọ́lẹ́sẹ̀ wájú wa ó di wa àmọ́ kì í sinmi díẹ̀ máa fi ṣe ó jà sí dáwọn yàrá ń ṣe owó jà ní ìṣẹ́ náà mọ̀ láìsí wà ń bẹ̀ àṣìṣẹ́gun òní kọ́bà rẹ̀ lókun bí náà wà lórí ẹ̀ a ń bọ̀ aka àwọn ẹgbẹ́ agbọ̀rọ̀ kọ́ǹkà lórí sàárè yàrá òkú sínú yàrá kọ́ǹkà lórí ẹ̀ ó di wà láì àmì tàbí ọlọ́wọ́ ọba àtàwọn sọ abẹ́ àtàkó special ní fún wọn ó dí wà náà torí bí òṣèrè sí gami wọn mọ́ ti bọ́ra wà kan tí òṣèrè sí wọn ní baba sinmi bàbá wọn sí mẹ́ra ara ọ̀ wọ́n bẹ̀rẹ̀ mú ní rárá àbójúdé ní sí sí baranda baranda bí sí dẹ̀ pánù wà yọ pánù bẹ̀rẹ̀ ọdún wa ẹ má kọ nǹkan máa sí ẹ má kọ nǹkan máa sí ẹ má jókòó máa sí ẹ má sọ ní gbogbo àyàn kọfọ ẹ má fara sí máa sí gbogbo àyàn síra nkọfọ ẹ sí sáré sáré ẹ má kọ lórí lórí sáré ẹ má kọ nǹkan lórí sáré ẹ má jókòó lórí sáré ẹ má fara sórí sáré ìgbà kan tí wọ́n ń ṣe ìṣekúṣe ní bẹ̀rẹ̀gíráwọ̀n yìí tí àwọn kan ní wọ́n fẹ́ fa iná síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ fún wọn wọn náà rà ilé ìkìlẹ̀ pé olùsàárì wọn fẹ́ kó máa fa iná sí ọlá ẹ̀kọ́ àwọn èèyàn take advantage kúkú máa kú mbẹ̀ àwọn èèyàn láyà fa wọ́n lè sábúrú mbẹ̀ ojú ìlọ ìbá obìnrin ṣe bàjẹ́ mbẹ̀ ọmọ ìlà dalek ẹ wọ́n sí ẹ̀bẹ̀rù báwọn òkú yẹn wọ́n ti gbàgbé àwọn òkú yẹn olùjí náà ni wọ́n ti wọ́n ti ń gbàgbọ́ pé àwọn òkú yẹn olùjí náà ni kọ́ lọ́wọ́ kó sàlù wa. àwọn bẹ́ẹ̀ ni wọ́n wí bẹ́ẹ̀ wọ́n yóò gbòòrò kú ni wọ́n mi ń sìn kọ́ lọ́wọ́ à ń bẹ̀ àbí tán gbajúmọ̀ wọ́n fẹ́ ṣe wọ́n ó ní àwọn òṣèlú ọjọ́ ìdíkò nínú mọ́sálásí bí àrábà mọ́sálásí kọ bá mú àjárò ilẹ̀ ẹ̀fẹ́ pé ní ẹmọ bàbá yóò àbá ṣégun ìlú ìlú ẹmọ ẹ̀nà ìgbà tó kú tó bá ní àwọn alùsùn gba àwọn muslim brothers àwọn tó ń bá rọ bí ìsàwọn sáà nàìjíríà táwọn ètò máa gbé lọ tẹ́sí ni àwọn ọ̀dá family bá ọ̀ èmi kọ́ lágbọ́n lábàáyé fún táwọn ó ṣe sí àwọn yabata yìí àti gbogbo àwọn àlùfẹ́ náà èdè àti end of the day wọ́n á sá lọ èyí ní ìdílé ẹ̀mí ìdílé àti school ní school ẹ̀sọ́kọ̀ yìí wọ́n á lọ sí kọ́rídọ̀ tó ní èyí wọ́n sáà ní sọ wọ́n sáà fi. òkú yẹn síbẹ̀. ó ti jẹ́ kàdá ọlọ́wọ́ bá kọ́ ga kó ga èdè wa gbogbo ọba nígbà pé harada mọ́sálásí náà láti kàkún ilé rẹ̀ náà jìnà síbi ọba kó wá sí sínú ilé rẹ̀ kò bá dáa ẹ̀ mo mọ ilé rẹ̀ ọba sí sínú ilé rẹ̀ kò bá dáa mo hèdè èèyàn ńlá ni wọ́n ti dára ìjìrà irú ìgbà yìí nìsí tó bá sí ẹ̀sẹ̀ yóò jẹ̀rẹ̀ yìí nìsí sẹ́yìn bẹ́ẹ̀ ara máa sílẹ̀ gbogbo ẹ̀kú tí gbogbo ẹnu ọwà nù compound máa sílẹ̀ yìí gbogbo ara máa sílẹ̀ ní tẹ́sílẹ̀ sí sàárè murtala muhammad ní kánò ní àfáàwà pòfẹ́sọ̀ dáìrù méje kéèkéè máa sí bí ilé fífò ṣe rí sí máa sí bẹ́ẹ̀ ni ilé rẹ̀ ṣe rí sí máa sí murtala kánò àmọ́ kéèkéè máa sí ọwá ni ó ti wá kò ní sí sàárè kan ti di kòkó torí màmá murtala náà wọ́n níbẹ̀ wọ́n ti sí ìyàwó bí ìyàwó rẹ̀ lèmi ọlọ́mọ rẹ̀ kẹ́rẹ́ wọn tó sì síbẹ̀ ó tó wọ́n kọ́ọ̀tì wọ́n kọ́ọ̀tì bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ tí wọ́n ń bọ̀ irú bẹ́ẹ̀ gbogbo àgbẹ̀tí wọn kí wọ́n bẹ̀rẹ̀ agbàmọ́ Thank you bí wọn bá fi ẹyọ mọta sí o òní mọta sí lè yọpọ ẹyọ ọkàn wọn tí wọn bá fọwọ́ pé wọ́n ti rẹ̀ sí sẹ́yìn ìṣẹ̀ náà sí ilé ẹ̀kọ́ sí ẹ̀yìn ṣé inú rẹ̀ lọ. tí wọ́n á sì kù sí mọ́ra sí tẹ́ bá sí bẹ̀ sẹ́yìn mọ̀ pé wọ́n sì kù sí mọ́ra sí tí wọ́n á sì kù sí mọ́ra sí yìí téèyàn bá mọ̀ sẹ́yìn mọ̀ pé wọ́n yóò sì kù sí mọ́ra sí nígbà tí pé ilẹ̀ máa sá sí ẹ̀sìn ni àbílẹ̀ kan ni kọ́ ẹ̀kún fílẹ̀ ni òdì gbogbo tó bá ti rújú àníbi sẹ́lẹ̀m ọlọ́run bá ṣe nǹkan nílé rọrùn fún wa àjíṣẹ́lẹ̀ kẹfà ní náwà wùyàbí ọdún ní innal halala bayyinun wa innal harama bayyinun wa baynahuma umurun mutashabihat halal fujuha haram fujuha láàrin wọn wọn kan tó yọ la ya'lamuhunna kathirun minan nas ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀dàmà an taka shubuhat faqad sabra li dini wa irbi ọ̀rọ̀ yẹn yáyì pọ̀jù ẹni tó bá sọ́ra fún tó bá rújú ẹ̀ tó pàtì ó dábòbò ẹ̀sìn rẹ̀ àti kí ni ọmọlúwàbí ẹ̀ nítorí yẹ wá nìyí owó tó bá ti rújú táàrọ̀ máa òfin sẹ́bà mọ́ sí ọ̀bà mú ká sílẹ̀ dá máa yàrí búká ilé máa láyàrí búká ó di yẹ wà rájì wọ́n àríkú sọ́ra tẹ̀lé. ní ìsàlẹ̀ lọ́dọ̀ wa ẹgbẹ́ ilé níjọ òun ní àgbàlá hmm. àgbàlá yìí náà máa ń sin àwọn òkú sí wọn ò lè kí ń fẹ́ǹsì ilé kálukú ò ní fẹ́ǹsì ilé kálukú sùn lágbàlá ẹ̀kẹ́ dágbàlá fún mi àgbàlá yẹn ní ó di àgbàlá gbé náà ló wá sí ayé pàtàkó kan táwọn èèyàn ń gbà lọ so àwa rí mọ́sálásí kan tó náà wá súnmọ́ àgbàlá àgbàlá ti ta àwọn èèyàn kan táwọn kí wọn bẹ́ẹ̀ ìgbà tó wá di present time ká lọ́sẹ̀ àgbọ̀ pé ní àwọn àgbàlagbà náà ti dérú gan àgbọ̀ pé ní ah, àgbàlá àwọn ẹni yìí wọ́n ń sin òkú sílẹ̀ mọ́sálásí ti ẹgbẹ́ ọ̀dọ̀ yín lẹ́nu yìí òun ló fẹnu sọ àgbàlá yìí báwo láti sàlámà yìí. kí wọ́n gbọ́ àgbàlá yẹn ti wà ń bẹ àwọn òkú èsì wà ń bẹ bí fọ́mọ sáájú kó bí mọ́sálásí yẹn kó bẹ̀rẹ̀ lọ́bi dáa dúró. àtàgbé ilẹ̀ ní ìní tó ti wọn kì í sara lẹ bẹ́ẹ̀ kì í sara mọ́sálásí tó mọ́sálásí yẹn bẹ̀ dojúkọ. ó dojúkọ ó pèsè báyìí náà. Ah, kò táwọn èkó títí wà láàrin wọn ọ̀kọ̀ọ̀kọ̀ bá mú irú fódíò yìí wọ́n ti kú sí denmark agbẹ̀rẹ̀gẹ́ náà wà ń sálẹ̀ ẹ̀bẹ̀ ẹ̀wọ́n á bèèrè tí wọ́n ní àkúyàn òde bíi fódíò yìí ọjà níbi fódíò yìí tiẹ̀ ẹ bá níbi sálẹ̀ kúta ní kan sálẹ̀ ẹ̀bẹ̀ agbẹ̀rẹ̀gẹ́ náà wà sálẹ̀ báyìí ó di wọ́n fà gbangba yẹn gan wọ́n ti kú sí denmark wọ́n ti kú sí bẹ́ẹ̀ ó di kótó wa padà kóró àwọn àgbàlagbà tó padà àwọn òsèkú yẹn débẹ̀ yẹn tó ló ilẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ sangiti ni ìsàlẹ̀ lọ́ọ̀ ni wọ́n fi òkú sí. sàárì salam sẹlẹm eh, bẹrẹgán ẹ eh, máa sàárì sẹlẹm bẹ́ẹ̀ àwọn ń sèkú sí bẹ́ẹ̀ nàkà náà dídì wọ́n hu àwọn òkú yẹn kó mẹ́rin mẹ́sàkà àlejò sẹlẹm àdínà àtàfúnṣe àyà àwọn òkú wọ́n sè àwọn òkú sí bẹ́ẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́njọ́ wọ́n hu àwọn òkú yẹn kó mẹ́rin ó di ọkọ̀ mọ́sá fọ̀rọ̀ yìí wọ́n wọ́n alaikum salam tẹ́lá ọwọ́ àfún tí wọ́n mọ̀ pariwo ní mọ́ọ̀tún àti gbogbo mọ́ọ̀tún lọ́wọ́ àfún ọba ẹ̀kọ́ wà gbogbo mọ́tò yìí ẹni tó bá ní pé bí ohun tòun ti rí nù báwo ló ti rẹ̀ kí tẹ̀lé mọ́síláṣí alẹ́bìsílà ló wà fún ṣáàṣọ́ nítorí bá gbọ́rọ̀ ọmọrìn ó ní ẹgbọ́n katọ́lọ̀ wílù látẹ́rẹ́fọ́ aṣọ àtàkùn fọ́kàsọ́tì nàbí ilé àlébìlọ́n bá rí àmá

lọ́wọ́ pẹ̀lú máa tí wà ní bóhùn sí nínú take time question tó tẹ̀lé alìyàjúlù dáfin mayi fi masjid abi assalamu alaikum wa rahmatullahi wa barakatuh amma ba'du إشارة إلى سؤالك الكريم سبعنا نعم رقم التي تتضمن هذا بعض الكتب والإجابة على السؤال الذي ذكرته نفيله نعم إشارة فإشارة إلى رسالتك تقع في لتعرى الكريمة التي تتضمن طلب بعض الكتب ẹ̀tọ́ pé ń bèèrè nípa àwọn tíra kan wà ìjáàbàtò ala sọ̀álìk sọ̀álì láti zakarta wà ti lórí bẹ̀ nashkuruka bi itimamika wa giranika wa adúkọlọ́wọ́ lórí ìmúkútàkì rẹ̀ àti ìgbìwú rẹ̀ wà yẹ sẹ́rọ̀ lánà tàkàkì rabbatika bi irsali nukhzamin àti ìṣojú láti tẹ́lẹ̀ wà nínú وكان هو رد المعاد رد المعاد زي ابن كيم وعقيدة وسطية ابن تيمية شرع محمد خليل الهراء في شرع وقائلة الجليل للشيخ الإسلام ابن تيمية وفتح مديد وشرع تهاوية لابن عزة أما بالنسبة للسعال فالواجب مع منع دفن في المسجد nípa àbẹ́rẹ̀ ọ̀ràn yẹn ni kákọ̀ fún láti máa ṣe òkú sí náà sí wà ìzáàlàtí máa àádà ò ṣàkṣọ́n mafkór yẹ́ tí wọ́n fi lẹ́yìn náà ìmẹ́ máa gbà fún láti múkú máa àádà ọdún akọ́tún tọ́jú kalẹ̀ ṣàkṣọ́n mafkór lọ́jọ́ ìpàdà fìdẹ́fìn mafi kíkún òbí sẹ́yìn síbẹ̀ wà á yẹ sàáyìn fi dáríkà bí láhí fún mabi alìlú wọ́n lè wá ìrànlọ́wọ́ ọlọ́run bá láti kọ̀ fún wa lórí ẹ̀ àti pẹ̀lú àwọn onímọ̀ àti àyẹ́kùnà á rọ́jòrò bí a na amàlè wà láàrẹ̀ jù tẹ́gbẹ́ tó dúkọ́ sí bẹ́ẹ̀ fún onímọ̀ pé ìṣẹ́ sí òun ẹ̀kọ́ bá mú lẹ́kọ́rí nàbí sallallahu alaihi wasallam tìrìgbọ́n tó pé láàánà lọ́wọ́ yahudu wa nasara ìtàkàdù kòbóró àbíyá masajid ọlọ́run láàánà àwọn yahudu àti nasara wọ́n mú sàárì àwọn ànábì ọlọ́run bá ní mẹ́rin láti muttafaqu ala sihhatihi من حديث عائشة رضي الله عنها أما فأعفى فقوله عديث بسملوني من هذه المواصيل عائشة ولقول النبي صلى الله عليه وسلم تقول ألا وإن من قبلكم أبو أمواتهم سواده كانوا يتخذون قبور أنبياء وصاليه مساجد وما مو أواساري أو النبي الله بما تمني هذه ألا أبو لا تتخذوا قبور مساجد وما وصاليه مساجد فإني أنهاكم عن ذلك مقريف أخرجه مسلم في صحيحه من عديد جندب بن عبد الله البجلي رضي الله عنه ونجاف رجوة أيوة. في صحيحين إن البخاري مسلم عن أم سلمة رضي الله عنها وأم أبيبة رضي عنهما ذكرا للنبي صلى الله عليه وسلم كنيسة رأتاه في الأرض أبشا àwọn obìnrin méjì wà náà tó fi ìjọ sí abáṣà abáṣà ọmọ sọlọ́mà àti ọmọ àbíbà àwọn èjì wọn ròyìn pa church tí wọ́n rí ní abáṣà fún wa níbi sẹ̀sẹ̀lẹ̀ wọ́n máa fi àmì ìṣòwòrò àtàwọn àìrí báwọn pictures tí wọ́n àti mẹ́ فقال عليه الصلاة والسلام شغلت أولئك إذا مات في رجل صالح àwọn yẹn ìsẹsí wọn kúdí yẹn rí bá kú láàrin wọn بنوا على قبر مسجدا وقوا ما أسدر وصوروا فيه تلك الصور وعيا وبيتشة تاريخ به أولئك شرار خلق عند الله ولا دبر برقل ولا بعض ده برقل ولا سبحانه وتعالى فهذه حديث وما جاء في معناها كلها تدل على تعريم بناء المساجد على القبور àdéhìsì yìí àtàwọn tó tún jọ tó wá ní túmọ̀ rẹ̀ gbogbo ẹni tọ́ka fún wa pé haram ní ká kọ́lé lórí mẹ́sàlásì ká kọ́ mẹ́sàlásì lórí àwọn sàárè wa wada al-qubur fi masjid àbí ìmọ̀ gbé òkú ma sùkúrú máa fi ẹ̀rẹ̀ dhalika min wasa'il ash-shirk akbar tó gbogbo eléyìí ọ̀nà tí ó sún yẹn débi ẹ̀bọ́ ńlá ni fi sahih Muslim من سعي مسلم عن جابر بن عبد الله رضي الله عنه قال يقول أن جابر رضي الله عنه نهى رسول الله صلى الله عليه وسلم أن تجسس القبر النبي كفوا كما سمنت مزلاتي ويقعد عليه يعني كاد يقولوا لي كاد يقفوا كما سمنت ساري عفوا وأن يقعد عليه يعني كما يقولوا لي ساري وأن يبنى عليه يعني كوكو كلماتي كوكو كلماتي ساري وما ذلك إلا أن بناء على القبور وإليه جاء يكون كالمان وتبسيسها أتي ما سمعته ووضع السور عليها ستور عليها أتي ما قو دقالوا له وصلاة عليها وصلاة عندها أبي ما كرم به وبناء مساجد عليها أبي كما قلت كل ذلك من وسائل الشرك gbogbo ilé ọ̀nà sún ní síbi ẹ̀bọ́ mi nas'alullaha an yu'afi al-muslimina min zalik ọlọ́run abdullahi ọba kọ́lá bùbá mùsùlùmí náà ń bí ilé yufaqihum fi din kọ́lá ìgbó bá bọ̀yẹ́ sí wọn wọ́n yu'inihum ala at-tamassuk bi shar'illah wọ́n lọ́wọ́ láti máa bì má ṣẹ̀rí ọlọ́ọ̀bà wal istiqamatu alayha àti máa istiqama àti dúdú lórí rọ́fíkà ulama'una لتبشيرهم وتوجيههم قال الله سيف نور فما ولكن قوانما لما تجي الى خير بيان على ضوء الكتاب والسنه نريد ماذا كتابة السنة إنه السميع المجيب ولو بنا برد له بدوى ماذا ولو ولوبا قالوا بان صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته يا شيخ نعم Thank you. fún wọn lórí kò sí láì sílẹ̀ ní wọ́n gbà sí ìlàjì ara mọ́síláṣí ní wọ́n gbà sẹ́ pé àti nínú akínú bẹ̀ òdì pẹ̀lú wà gbogbo táwọn yẹn ń lo sọ tí a sì máa pé ìlú yẹn kò wá séèwì kó lọ́wọ́ àwọn wúkúwúkú kò sábò ń bẹ̀ kéèyàn fi àyíkẹ́lẹ̀ lé rẹ̀ inú ilé ẹ̀tí máa fi òye tí mo lè sọ di máa fi òun máa kí òun bẹ̀ ó di eyín ọlọ́run bá kó sàánú àmọ́ kó wọ́n dẹjọ́ pàwápọ̀ dáàbòbò sẹ́ńtà sẹ́mẹtìrì ẹni fi dáàjù òyìnbó torí orí tó wà ń bí sàárè gbogbo gbogbo gbogbo àwọn ọmọ gbogbo wa bẹ́ẹ̀ wọ́n sì máa sàdúrà gbogbo àwọn tó wà ń bẹ̀ ó di ewa náà wàhálà kùn alákùn oníbèrè wọ́n ní kí ọlọ́run bá ṣe àjẹ́nà fún àti gbogbo wa wọ́n ní ṣé èèyàn lè fi ayò dá bíyù ṣé ọ̀tẹ̀ ẹ̀ àdúrà tó fẹsẹ̀ rẹ̀ ni láti lè fi lé aburú àbí kan fi aburú ṣèyàn ṣáàdúrà tó fẹsẹ̀ rẹ̀ nàgbà ọ̀nìyàn ṣe lè lo àdúrà yìí tẹ́bà rí ya dáfíò ó wà ní okò ọlọ́ọ̀bà àbí kíra ni ya dáfíò ọlọ́ọ̀bà tó ń dáàbòbò yẹn tí dáàbòbò preventive lọ́pọ̀ mọ́já dáàbòbò mi àmá hayu dáfíò ya hayu ya dáfíò bẹ́ẹ̀ kí yẹn wí àmá hayu dáfíò ní kókò ọlọ́ọ̀bà wà báyìí hayu kọ̀yìm lọ́wọ́ ó di wa ọlọ́ ìzọ́kú náà sì bá wa lórí nǹkan kí tẹ̀lé náà yẹn kí má kìrìtì fi ó di tó tó ẹ̀kọ́ bá ń ojú ẹ̀yìn ọdún ọ̀dọ̀ kújọ́ pé yá ayùdá dáfì lọ sọ fáìn àwọn ẹgbẹ́ ayùdá fi kọ́ bá báyìí ojú ẹ̀yìn ọlọ́gbí ìjọba ti wá ìjọba ṣe ojú wa táwọn fẹ́ tí ń jẹ afẹ́ ìṣẹ́lọ́wọ̀ bá ní wà á lókún sẹ́ràn

ọlọ́ọ̀ba olóyè anábì yusuf kóòlù kanga olúfa nàbí ayub lálàáfíà olóyè anábì musa kóòlù ọ̀fìràún dákun lèmi náà kóòlù ojú ọkọ̀ sábà ń gbẹ̀yìn òun fi rògbò bí ó ti yé wa ló ní àwọn iṣẹ́ yìí iṣẹ́ rẹ̀ náà ló fi bẹ̀ ọlọ́run ló ní àwọn orúkọ lillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́ọ̀ba ló ní àwọn orúkọ tó dáa jùlọ ẹ̀pẹ́ pẹ̀lú àwọn orúkọ yìí mistake dáwọn ẹ̀mí mọ̀ sọgbé ẹ̀lẹ́fi koran bẹ̀rẹ̀ ọba náà ẹ̀lẹ́kẹ́ koran bẹ̀rẹ̀ ara ọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni koran tí ẹ bá ń sọ pé ẹ̀lẹ́fi koran bẹ̀rẹ̀ ọba ẹwà nú àwọn mọ̀tẹ́dì lánàá àwọn tí wọ́n gbà pé koran ẹ̀sẹ̀ ọ̀rọ̀ kìí ṣe sí fọ́ọ̀rọ̀ ọba ni alùsùn ni wọ́n jẹ́ máa gbà pé koran sí fọ́ọ̀rọ̀ ọba ni ìwà sọ pé ẹ̀lẹ́fi koran ó gbà kéde àwọn mọ̀tẹ́dì lágbọ́n yẹn pé ẹ̀dá ọlọ́run ọba láàfin ìbẹ̀rẹ̀ ọba àmọ́ orúkọ ọlọ́wọ́ ọba sífọ́ ọlọ́wọ́ ọba iṣẹ́ ọlọ́wọ́ ọba lè bẹ́lọ́ ọba ilé ìwọ̀n tí wọ́n kọ́ àyàn sífọ́ ọlọ́wọ́ ọba ni ó di wa sòyè lè bẹ́lọ́ ọba. rárá o ní tí ń bẹ́lọ́ fún yàn ọ̀dà gbọ́dọ̀ máa bẹ́lọ́ ọba fún haram ọ̀nà èyí tí ìmọ̀ ẹ̀bẹ̀ náà ọba fún kókò ń jẹ́ ìkan sọ ìkànnì lápọ̀jù láìka wà lónìí àwọn búrọ́dù wa láwọn wá láti bọ̀rọ̀ nú wọ́n ní wọ́n ti ṣe fàtàwà ń bọ̀rọ̀ nú pé gbogbo ẹni tí wà ní míì tí wà fi àwọn méjì ẹ̀sẹ̀ ní tẹ̀ tí wọ́n ti pa àwọn ọkùnrin lọ jàrá àwọn obìnrin kéèké ló wà kù ẹtú bí màkà ọmọ tó bí méjì wọ́n ti pa ọkùnrin lọ wọ́n ọmọkùnrin ọmọbìnrin tó bí màkà ọmọ méjì tẹ́ ẹ̀ bá fẹ́ wọn ọ̀rọ̀ yẹn ọlọ́run kó sànù wa.